ọmọdé tó bá mọwọ́ wẹ̀ yóò bá àgbà jẹun ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ẹ sì kú déédé ìwòyí èyí ni ìròyìn tó ń dé sí etí ìgbọ̀nyín láti ẹ̀ka akàròyìn tòun ti akọ̀ròyìn campus radar tí ó fi ìkalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga nípa ti ìmọ̀ ọ̀gbìn ti ìjọba àpapọ̀ ní ìlú abẹ́òkúta funab orúkọ mi ni latifa adéyẹmọ ṣáájú ẹgbẹ́ àwọn kókó ìròyìn náà ààrẹ buhari bá àwọn ẹbí olóògbé tòun ti àwọn tó lùgbàdì ìjàmbá ọkọ̀ láàrin ọkọ̀ akérò àti ọkọ̀ ojú irin ní ìlú Èkó kẹ́dùn. Arákùnrin kan ló ti lu olówò nàbì ní jìbìtì pẹ̀lú ìfi owó ránṣẹ́ síni lórí ẹ̀rọ ayélujára gbàrọ̀gùdù. Ìròyìn okòwò Owó ilẹ̀ wa náírà ló ti lọ sókè lọ́jà àwọn olùdókòwò àti àwọn olùtajà orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Uganda ló ti tẹ́ pẹpẹ ìwé àbádòfin títakò ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin nílé ìgbìmọ̀ aṣòfin. Ìròyìn eré ìdárayá Àjọ NFF ti sún ìfẹsẹ̀wọnsẹ̀ láti mọ ta ni ó perégedé sí ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ fún àwọn tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún kojú orílẹ̀-èdè Guinea sí ìlú Àbújá. Ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Muhammadu Buhari ti bá àwọn ẹbí olóògbé tòun ti àwọn tó lùgbàdì ìjàmbá ọkọ̀ láàrin ọkọ̀ akérò àti ọkọ̀ ojú irin ní ìlú Èkó kẹ́dùn ìyẹn ọkọ̀ akérò tí ń kó àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó. Àwọn èèyàn tó tó márùnléláàádọ́rin ni ìròyìn gbé pé wọ́n ń bẹ nínú ọkọ̀ náà pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti farapa yánnayànna tí mẹ́fà sì jẹ́ Ọlọ́run ọba nípè látàrí bí wọ́n ti kéde rẹ̀ lọ́jọ́ Ọjọ́bọ̀ Thursday nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà pàtàkì lórí ìròyìn àti ìpolongo Gabashev fi síta ní ààrẹ Buhari ti bá wọn kẹ́dùn látàrí ìjàmbá ọkọ̀ náà tó wáyé lágbègbè Ṣógúnlẹ̀ Ìkẹjà ní ìlú Èkó Buhari ló ṣàpèjúwe ìjàmbá náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ ní ìparí ààrẹ gbóṣùbà káre láyé fún àwọn ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn ẹ̀ka ìjọba àpapọ̀ látàrí bí wọ́n ti jí gìrì sí ìṣẹ̀lẹ̀ náà láti dóòlà ẹ̀mí àwọn tọ́rọ̀ kàn tó sì wá gbàládùra pé ṣáká lára àwọn tí wọ́n farapa náà yóò yá tí ọba elédùà yóò sì tẹ́ àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ sáfẹ́fẹ́ rere olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn sí ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè nàìjíríà délé alákà ti bùgbẹ̀ta lórí ìpinnu ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tó fi orílẹ̀‐èdè amẹ́ríkà ṣebùgbé lloyd ukwu láti dabarú ètò ìdìbò ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì èyí tó gbé bọ́lá ahmed tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ nínú àtẹ̀jáde tó fi síta alákà ní ukwu tó jẹ́ adarí àgbà fún àjọ national democratic coalition ti gba àwọn tí gba ọ̀nà àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti pè fún àwọn oníròyìn kó bàa lè bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kògbákògbé tí yóò kàbùkù bá ètò ìdìbò tó wáyé náà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Ukwu jẹ́ òpùrọ́ tó sì jẹ́ alábòsí bákan náà ni pé èròǹgbà rẹ̀ ní láti ṣègbè lẹ́yìn àdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi ẹni tí ó ṣe ipò kẹta nínú ètò ìdìbò ààrẹ tó wáyé ọ̀hún àjọ kan tá a mọ̀ sí the medical and dental council of nigeria mdcn ti rọ àwọn dókítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún àti àwọn dókítà akẹ́ṣẹ́mọṣẹ́ láti ilẹ̀ òkèèrè láti di dókítà lóní sànsàn láti rí i dájú pé àwọn ṣàmúlò ìmọ̀ wọn lórílẹ̀‐èdè yìí dípò kí wọ́n máa gbìyànjú láti lọ sí òkè òkun àjọ ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń tìka àbámọ̀ bẹnu látàrí onírúurú ìwà ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ń kojú lẹ́nu iṣẹ́ wọn olùforúkọsílẹ̀ àjọ náà ìyẹn dókítà tajudeen sanusi ló sọ eléyìí di mímọ̀ nígbà tí wọ́n ń ṣe ìbúra fún àwọn dókítà tó tó ọ̀rìndínlẹ́ta ó lé nírinwó tí wọ́n kẹ́kọ̀ọ́ láti òkè òkun tòun ti àwọn akẹ́kọ̀ọ́ jáde dókítà eyín ẹ̀wẹ̀ sanusi ti wá kí wọ́n nílò láti má ṣe kópa nínú ìyanṣẹ́lódì àjọ àwọn onímọ̀ ìṣègùn pẹ̀lú bó ti ní bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé wọ́n pa wọ́n wọ́n láṣẹ láti fi lábẹ́ òfin láti yẹ̀bà fún àwọn àjọṣepọ̀ ẹgbẹ́ wọ́n ní wọn ò tí ì rí wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ló ní sànsàn ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà ẹgbẹ́ náà. adíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ abia alex otti ti rọ àjọ olómìnira tó ń ṣe kòkárí ètò ìdìbò nílẹ̀ wa inec láti yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tó ń bẹ nínú ẹ̀rọ bivas ṣáájú ètò ìdìbò sípò gómìnà tòun ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ tí yóò wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta àjọ INEC ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti bẹnu àtẹ́ lù ú látàrí bí ẹ̀rọ bivas náà ò ti fi èsì ìdìbò tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì sórí ọ̀rọ̀ ayélujára gẹ́gẹ́ bí àjọ náà ti ṣàdéhùn rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán nípa bóyá ó ṣeé ṣe kó jáwé olúborí ni otti ti ní ẹ̀rọ bivas yìí ni yóò ṣàfihàn òdodo àti irọ́ ṣùgbọ́n ó wáá rọ àjọ inec láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ó tẹ̀síwájú pé bí wọ́n bá fi lè dìbò gbé òun wọlé òun yóò gbájúmọ́ iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn tí yóò lé àìsí iṣẹ́ wọ̀gbẹ́ ní ìpínlẹ̀ náà. ẹ̀ṣọ́ ilé aláàbò ara àti ààbò ìlú ní ìpínlẹ̀ Ondo NSCDC ti ṣe àrọ́wọ́tó arákùnrin kan samuel Oni, tí wọ́n sì ti ta lọ́gọ gbóńdó lọ sí ilé-ẹjọ́ magistrate tó fi ìkalẹ̀ sí ìlú àkúrẹ́ látàrí ẹ̀sùn pé ó lu olówó nàbì blessing ọláìtàn ní jìbìtì owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà níbi àpéjọ náà ọláìtàn sọ fún ilé-ẹjọ́ pé owó nàbì lòún yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ tó sì sọ pé lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà tí òní bá òun lò pọ̀ tán ó gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ́wọ́ òun pẹ̀lú àdéhùn pé òun yóò fi owó náà ṣọwọ́ sí òun látòrí ẹ̀rọ ayélujára tí ń ṣe transfer tòun ti ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún tí ń ṣe owó iṣẹ́ rẹ̀ ọláìtàn ló ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lòun rí i pé owó gbàrọ̀gùdù ìyẹn fake alert ló fi ránṣẹ́ sí òun sínú àpò ìfowósí òun arákùnrin òní ni wọ́n ti wá gbé lọ ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn pé ó lo ète búburú àti olè jíjà ẹ̀wẹ̀ òní ló bẹ̀bẹ̀ pé òun ò jẹ̀bi pẹ̀lú bí agbẹjọ́rò rẹ̀ E.O. Nífẹ̀mí ti ń béèrè fún yíyànda oníbàárà òun láti máa gbélé ṣẹjọ́ ṣùgbọ́n agbẹjọ́rò ìjọba ẹ̀ṣọ́ aláàbò NSCDC David Ebriku tako ìpè náà adájọ́ Tọ́pẹ́ ti wá ní kí wọ́n yọ̀ǹda arákùnrin náà láti máa gbélé wá jẹ́jọ́ pẹ̀lú owó tó tó ẹgbẹ̀rún lọ́nà igba two hundred thousand naira tòun ti onídùúró méjì tó sì sún ẹjọ́ náà di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún tá a wà yìí. ìròyìn láwọlẹ́sùn lẹ́sìn ń tẹ́tí sí láti ikọ̀ akàròyìn tòun ti akọ̀ròyìn campus reader. ní báyìí ẹ gbọ́ ìròyìn okòwò ilẹ̀ òkèèrè tòun ti eré ìdárayá. ìròyìn okòwò owó ilẹ̀ wa ló ti lọ sókè lọ́jà àwọn olùdókòwò àti lọ́jà àgbáyé pẹ̀lú bó ti wà ní ọ̀tàlélọ́kan ó lé nírinwó sí dọ́là kan lílọ sókè owó ilẹ̀ wa yìí ló tún wáyé pẹ̀lú bó ti lé kọ́bọ̀ márùndínlọ́gbọ̀n lọ́jọ́ ọjọ́rú Wednesday ẹ̀wẹ̀ owó tó tó mílíọ̀nù méjìlélọ́gọ́rin ó lé mẹ́tàlélọ́gọ́rin dọ́là ni wọ́n fi tajà rajà lọ́jà àgbáyé tòun bó ti jẹ́ pé kò tó kó tó di pé ọjà àgbáyé náà tẹnubodò lánàá ìṣípòrọ̀pọ̀ wà ní ọ̀jìlémẹ́fà ó lé nírinwó náírà sí dọ́là kan. ìròyìn ilẹ̀ òkèèrè àwọn aṣòfin orílẹ̀-èdè Uganda ni wọ́n ti tẹ́ pẹpẹ àbádòfin tí yóò fi ìyà tó gbọpọ́n jẹ àwọn tó bá ń gbìyànjú láti ṣe ìbálòpọ̀ láàrin ọkùnrin sọ́kùnrin tàbí obìnrin sóbìnrin Annette Among ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ni ó ti fi àbádòfin náà ṣọwọ́ sí ìgbìmọ̀ lábẹ́lé nílé ìgbìmọ̀ aṣòfin láti bójú wo òfin náà yẹ́bẹ́yẹ́bẹ́ èyí tí ń ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìbuwọ́lù òfin náà àbádòfin náà ni onírúurú ọ̀rọ̀ ti ń lọ lórí pé pẹ̀lú bó ti ní àwọn orílẹ̀-èdè òkè òkun kọ̀ọ̀kan ni wọ́n ń gbìyànjú láti mú irúfẹ́ ìwà náà wọ orílẹ̀-èdè Uganda pẹ̀lú pẹ̀lú bí àbádòfin náà ti sọ ẹni tí wọ́n bá mú pé ó kópa nínú ìwà yìí yóò fi ẹ̀wọ̀n ọdún mẹ́wàá gbára. lẹ́ka eré ìdárayá àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù nílẹ̀ wa NFF ti sún ìfigagbága láti mọ ẹni tí ó perégedé sí ife ẹ̀yà adúláwọ̀ fún àwọn tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún láàrin orílẹ̀-èdè nàìjíríà àti guinea tí yóò wáyé lọ́jọ́ ọjọ́rú wednesday ọjọ́ kejìlélógún oṣù kẹta láti ìbàdàn sí àbújá ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni wọ́n gbèrò pé yóò wáyé ní pápá ìṣeré lẹ́kàn sàlámì tó ń bẹ ní adámásìgbà ní ìlú ìbàdàn pẹ̀lú bí ìpele kejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò wáyé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ní orílẹ̀-èdè guinea alámòjútó fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá Sunday Dare ló kéde pápá ìṣeré náà gẹ́gẹ́ bí ibùdó tí àwọn ikọ̀ náà yóò lò ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde tí adarí fún ìròyìn àti ìkànsíra ẹni àjọ NFF fi síta ló fìdí rẹ̀ múlẹ̀ pé ìlú àbújá ni ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò ti wáyé lọ́jọ́ méjì kó tó di pé ikọ̀ àgbà ọ̀jẹ̀ ilẹ̀ wa super eagles gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kojú orílẹ̀-èdè guinea akọ́nimọ̀ọ́gbà ikọ̀ náà salisu yusuf ti fìwé pe àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n tí wọ́n sì ń gbáradì ní ìlú àbújá fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà a ò rí jù báyìí lọ lálẹ́ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká túkà sí yín létí àwọn kókó ìròyìn náà ààrẹ buhari bá àwọn ẹbí olóògbé tòun ti àwọn tó lùgbàdì ìjàmbá ọkọ̀ láàrin ọkọ̀ akérò àti ọkọ̀ ojú irin ní ìlú èkó kẹ́dùn bákan náà ni mo kà sí yín létí pé arákùnrin kan ló ti lu olówó nàbì ní jìbìtì pẹ̀lú ìfi owó ránṣẹ́ sí ni lórí ẹ̀rọ ayélujára gbọ̀rọ̀gbùdù owó ilẹ̀ wa náírà ló ti lọ sókè lọ́jà àwọn olùdókòwò àti àwọn olùtajà orílẹ̀-èdè sí orílẹ̀-èdè orílẹ̀-èdè Uganda ló ti tẹ́ pẹpẹ ìwé àbádòfin títakò ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin nílé ìgbìmọ̀ asòfin àjọ NFF ti sún ìfẹsẹ̀wọnsẹ̀ láti mọ ta ni ó perégedé sí ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ fún àwọn tọ́jọ́ orí wọn ń bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún ojú orílẹ̀-èdè Guinea sí ìlú Àbújá ọpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ikọ̀ akọ̀ròyìn tòun ti akọ̀ròyìn campus radar Latifa Adéyẹmọ lórúkọ tèmi ẹ ṣé púpọ̀ fún ìtẹ́tísí.